mo yin olúwa lógo jehova o mo yin olúwa lógo jehova ọba tó kó mi yọ nínú ewu ayé e. ọba tó kó mi yọ lọ́wọ́ ewu ìgbà gbogbo mo yin olúwa lógo jehova ẹ káàbọ̀ padà sórí ètò Ògo a fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi ẹ orí Orísun tẹlifíṣàn náà la wà bẹ́ẹ̀ ni tá a ti wájú olúwa tá a ti ń gbé olúwa ga ògbóǹtarìgì tèmi tèmi tá a jọ máa sọ̀rọ̀ wọ́n ti wà ní kalẹ̀ wọ́n ti wà ní digbí pẹ̀lú mi èmi tiẹ̀ máa ń pè wọ́n ní arẹwà jésù lọ́pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ ni nítorí gbogbo ohun tó dára báyìí inú jésù náà ló wà ẹ kú kalẹ̀ ògbóǹtarìgì tèmi ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà ẹ bá mi dárúkọ yín fún àwọn ìràlẹ́. Jùmọ̀kẹ́ lórúkọ mi Jùmọ̀kẹ́ Ọmọ́tọ̀ṣọ́ lórúkọ mi. irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe gan-an ògbóǹtarìgì mi. akọrin ẹ̀mí mi mọ̀ bí ṣé mo gbà dáadáa ní Yorùbá akọrin ẹ̀mí ni mí hmm mi ò fẹ́ sọ èdè gẹ̀ẹ́sì. ẹ̀yin ní àǹfààní láti sọ èdè gẹ̀ẹ́sì lórí ètò ẹ máa sọ bẹ́ẹ̀ bá ṣe lè sọ náà gbogbo àwọn aráalé wọn ń tẹ̀lé yín lọ. ó ti tó bí ọdún mélòó tí ògbóǹtarìgì mi ti ń ṣiṣẹ́ orin mi. ó ti tó bí ọdún 2019 la wà yìí ó ti tó bí ọdún mẹ́jọ. ọdún mẹ́jọ. bẹ́ẹ̀ni torí. Mm -hmm 2011 ni mo sign first um, record deal mi. wow yes ma lórí label Wọlé Òní oh. Womp Womp studio so um, um, ìgbà yẹn náà ni mo bẹ̀rẹ̀ láti máa kọrin yẹn mi hmm. so bí ọdún méje. two thousand and eleven yes ma. the sign ni first deal eh, ó túmọ̀ sí pé lẹ́fọ̀ọ́ wọ́n sì wé pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ yìí pẹ̀lú àwọn lébẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni ma. Hmm, ẹ kò ṣe olúwa láti two thousand and eleven yẹn títí dé àsìkò yìí ẹ kí n sọ pé ó ti tó àwọn orin mélòó tẹ ti ṣe album. album thank you cos mo hmm. fẹ́ béèrè mo ti ṣe mi ò ti ṣe album kankan bọ̀ a máa ń pè nǹkan kan ní single so mo ti ṣe single márùn-ún hmm. my first single single tí mo kọ́kọ́ ṣe ẹ má bínú single tí mo kọ́kọ́ ṣe i am um, ẹlẹ́ẹ̀kejì gratitude mm-hmm. ẹlẹ́ẹ̀kẹta um, jingolu bẹ́ẹ̀lì mm. orin christmas bẹ́ẹ̀ ni ma mm. ẹlẹ́ẹ̀kẹrin títí láé mm. ìyẹn la ṣe kẹ́yìn kí n tó ṣẹ̀ ṣe eléyìí tí a ń pè ní you do well. Mm-hmm. Titi láé yẹn ó tiẹ̀ kọ́kọ́ bọ́ sí èmi létí ẹ bá ń kọ díẹ̀ nínú títí láì yẹn fáwọn aráalé wọn gbọ́. títí láì títí láì olúwa ẹ̀yin ni àwa yóò máa yìn ó yẹ títí olúwa títí láí títí láíláí ẹ̀yin náà ní máa yin ẹ̀yin náà ní gbogbo ayé mi máa sìn ẹ kú kalẹ̀ ògbóǹtarìgì tèmi ẹ ṣeun ẹ o láti bí ọdún mẹ́jọ tẹ́ ti ń ṣiṣẹ́ orin ẹ̀mí yìí kí wọ́n ní àwọn ìdojúkọ tó ti tẹ́ ti bá pàdé. ìdojúkọ pọ̀ hmm. ìdojúkọ bíi alákọ̀ọ́kọ́ tí hmm. mo mọ̀ pé ó jẹ́ nǹkan tí kò um, ah mo fẹ́ mo fẹ́ mi fẹ́ sóyìnbó hmm. nǹkan tí tí tó yẹ pa máa ń rí everyday tó yẹ pé tí n bá bi ẹni tá a jọ ń ṣiṣẹ́ yìí tí n bá ní ah kí ni ìwò kí ló jẹ́ ìdojúkọ nǹkan tí mo ní lọ́kàn náà ló máa sọ ìdojúkọ náà ni owó hmm. owó ni jet yín rere hmm, bẹ́ẹ̀ ni o ní <laughs> kẹ̀kẹ́ ìyẹn jẹ́ ìyẹn jẹ́ kínní ẹlẹ́ẹ̀kejì ni pé. ẹ tiẹ̀ jẹ́ ń tọ́ báyìí ní owó yẹn kí ni àwọn àwọn angle tẹ ti ń wò. ok ọ̀rọ̀ owó tá a bá fẹ́ lọ ṣorin producer ní iye báyìí ni mo fẹ́ hmm. ah, iye báyìí lèmi ní lápò mi o hmm. in fact ńgbà mi gan lè má ní iye kankan lápò kakàn máa hmm. sọ̀rọ̀ pẹ̀lú gbàgbọ́ pé ok iye báyìí ni mo ní producer dẹ̀ máa ní èmi náà máa jẹun mi ò lè ṣe ní iye báyìí torí èmi náà máa sanwó fẹ́ni tó máa mix yẹ so nígbà téèyàn bá jókòó téèyàn bá rò lóòótọ́ èèyàn ní fẹ́ jẹ́yàn burúkú ńgbẹ producer ò lọ gbá ẹni tó fẹ́ mix orin lójú so àwa náà wá. kò ní jí generator kò ní jí sound mixer kò ní jí gbogbo ẹ̀ lọ́jà. ṣe understand ma so ìyẹn ni angu yẹn then Angu pé ok mo tiẹ̀ wá rówó yẹn tùjọ mo wá ti ṣe orin hmm, ó hmm. wá di ó ní nǹkan tá a máa ń pè ní promotions. Mm -hmm. a wá di pé ah ká tó lè play ẹ̀ rédíò yìí ẹ máa sanwó báyìí. ẹ sanwó ẹ máa gbọ́ blogger iye báyìí lẹ máa sọ èmi hmm. ní kọ́kọ́ dẹ̀ lẹ máa sanwó fún o hmm. i mean blogger tó kù gbogbo blogger ẹ gbọ́dọ̀ fún àwọn blogger ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ fúnra yín àti family èèyàn kan sọ bẹ́ẹ̀ fún mi <laughs> èèyàn kan sọ bẹ́ẹ̀ fún mi pé ah ngbà tí mo ṣe gratitude ni mo wá ń sọ fún blogger náà pé ó pé bẹ́ẹ̀ mo ní lórí pé kí ẹ kàn bá mi fi sórí íńtánẹ́ẹ̀tì ó ní ah àǹtí ẹ má jẹ́ ń tàn yín o tẹ́ ẹ̀ bá ṣe nǹkan tí mò sọ yìí ẹ̀yin àti fámìlì nìkan lè máa gbórin ẹ̀dẹ̀ máa ló dùn gan. ṣe ṣe ṣe ṣe tún máa kọ́ ní balùwẹ̀. wọn náà fámìlì yìí nìkan ló máa sọ fún yín pé à ó dẹ̀ dùn gan o bọ̀ ó ní nígbà tẹ́ ti náwó owó báyìí tẹ́ ti ṣe orin yìí pẹ̀lú tẹ́ ti náwó orin tí mò ń gbọ́ yìí sound ẹ̀dá ẹ̀ẹ́dẹ̀ fẹ́ náwó sórí promotion so that's another angle mm-hmm. another one tún ni video mm-hmm. videographer adé mm. a ní à àǹtí vision tí mo ní rè ẹ má mm-hmm. bínú i can be a little bit oh, dramatic <laughs> a ní vision tó wà lórí mi rè mm. tẹ bá lè ṣe báyìí àwọn èèyàn máa understand orin yẹn orin yẹn máa wọnú mm. heart wọn gan ok vision tẹ̀yìn wá ní fún orin yẹn sá ẹ ló ní wọn á máa ní two point something million ẹ jọ sá ẹ̀mí mímọ́ níbo ni kí n ti bẹ̀rẹ̀ <laughs> ẹ̀mí mímọ́ níbo ni kí n ti bẹ̀rẹ̀ so àwọn ìdojúkọ tẹ́ bá tún wá ṣe fídíò tán owó tẹ́ tún máa fi promote is another thing so tí n bá ráwọn èèyàn tí wọ́n wà talented tí hmm. wọ́n ní kí la máa ń pè yóò rà ẹ̀bùn orin kíkọ hmm. tí wọ́n dẹ̀ láwọn fẹ́ kọ́ fún Jésù máa hmm. ní ṣó rẹ́dì torí wàásù ṣòkòtò ò lè ní ẹjọ́ sà ẹ bá mi gbé sórí afẹ́fẹ́ ẹjọ́ sà ẹ bá mi ṣorin ìtoróhùn mi dùn gan wàá sanwó ṣó rẹ́dì ṣó rẹ́dì àti má cut corners cause that is another challenges <tsk> ìdojúkọ eh. bí kí wọn fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú bí ok àwọn ìdojúkọ tóbìnrin máa ń rí ẹ jẹ́ kẹ́mi sọ nígbà tèmi ok bí. káwọn ará lílè kẹ́kọ̀ọ́. torí mo máa ń fẹ́ èmi bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe rèé mm-hmm. bí mo ṣe jóbìnrin the first thing tó máa ń kọ́kọ́ rí ah, àǹtí rẹ wa gan o mm-hmm. bí a ti jọ sọ̀rọ̀ lórí fóònù dẹ̀ tó bá rí mi conversation yẹn máa change. adìyẹn ṣe a lè ríra ní táìmì ẹjọ́ sáà kí la fẹ́ sọ sọ́rọ̀ ìgbàlà ni. àbí. ẹ ok ẹ ok tábàárà ríra kí ló fẹ́ ṣẹlẹ̀ hmm, hmm. awádìí pé nǹkan tá a wá fẹ́ ṣe gangan hmm. a lè ṣe ọ̀rọ̀ mi ilẹ̀ máa máa bá mi sọ so tí èèyàn ò bá dúró pé tí èèyàn ò bá mọ nǹkan tí èèyàn fẹ́ kí èèyàn tiẹ̀ fi pé orin ìgbàgbọ́ lèèyàn kọ even ẹni tó ń kọ circular if you tó bá sọ fúnra ẹ pé I am not ready to cut corners. I have something I'm bringing to the table. I'm mm. sorry, permit mm. me to mm. speak this, to say it this way. I have something inside of me. I don't, the only thing I can, I mean, my beauty or my, my appearance is not the only thing I can offer. There is something on the inside. Mm. But, ah, eh. ẹjọ́ nǹkan tí mo fẹ́ ọ́fà rẹ o eh. ó numi nínú mi kò ń ṣe understand. Eh, kò ń ṣe nǹkan tẹ́ rí yìí kò ń ṣe pé kàdé ẹjọ́ yẹ̀yẹ́ ara wa. kéèyàn tún kéèyàn tún wá máa tún ẹsẹ̀ yẹn ṣẹ̀tọ́ náà. ibẹ̀lẹ̀ ti rí i pé àwọn ẹlòmíì ẹ kàn rí i pé wọ́n kàn jáde ni. Hmm. ẹ mọ bó ṣe ṣẹlẹ̀ after two years ẹ dẹ̀ tún rí i pé ẹ rí wọn mọ́. so ìtorí ẹ̀ mo ṣe máa sọ pé don't cut corners. ó lè take ẹni two years five years ten years, ten years mm. láti débẹ̀ but. Uh, Emi máa ń bìlì pé téèyàn bá kú tán sì ń pe orúkọ ẹ̀ tán sì ń sọ̀rọ̀ hmm. that's what they call posterity. Yes. so ìwọ wá fẹ́ ṣe ra wàdùwàdùwàdù hmm. tó o bá cut corners wàá já síbi tó plan ati já sí. ẹ̀kọ́ tún rèé o fún gbogbo ojú tó ń wò mí pátápátá gbogbo àwa olórin ẹ̀mí àti olórin tó ń kó tiẹ̀ ń ká jẹ́ àbí iṣẹ́kíṣẹ́ tó ń kà ń ṣe má jẹ́ ká máa rò ó a lè gbọ̀nà ẹ̀bùrú. Mm rí èèyàn kan lè sáré sọ pé ẹ wá rí mi níbi báyìí ẹ ó dẹ̀ ti máa sáré gbé ẹ síta ẹ kò ń ṣe nǹkan tó da ẹni tó bá sáré wọn nínú ọ̀rọ̀ gbéyàwó wọn ni tó bá hmm. sáré wọlé wàá sáré jáde ẹ ọ ẹ̀kọ́ nìyẹn jẹ́ ká tún mú yẹn dání lèmi hmm. ògbóǹtarìgì mi ẹ kú kalẹ̀ ẹ ọ àwọn aráalé wọn ń fi ọkàn tẹ̀lé yín bọ̀ wọ́n dẹ̀ ń mú ẹyọ kan tàbí méjì dání nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ hmm. ṣé wá ní àwọn àwọn olórin ẹ̀mí tí wọ́n ti dàgbà olórin ẹ̀mí ńláńlá tí ẹ ní àfojúsùn tí ẹ fẹ́ bá ṣiṣẹ́ ah. ẹ á máa sọ yẹn ẹ jẹ́ kí n sáré lọ sí ilé agbára nígbà tí màá fi padà dé máa bọ́ sí abala orin àwọn orin tó pèrègede síbẹ̀ ògbóǹtarìgì mi ṣì wà pẹ̀lú mi ẹ̀ ìbéèrè tí mo béèrè yẹn wọ́n máa dá mi lóhùn ẹ kalẹ̀.